alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaam ala ashraf al-anbiya'i wa imaam al-mursalin nabiyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in atudukpẹ ní ọdọlọmọba o ọba tó ti pín lọ́dà gbogbo ẹ̀dá pátápátá ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run lọ́dà gbogbo ẹ̀dá pátápátá bákan náà ajẹ́rìí pé Ọlọ́run ọba yìí ọba ọba tí ò pé méjì ni níbi dídá níbi rírè níbi pípa níbi jíjíni níbi kámàsí níbi àwọn ọkọ àti ìròyìn rẹ̀ ti ń jẹ́ ọ̀kan ṣoṣo lọ́wọ́ bá àtún wá ń jẹ́rìí pé àníbà Muhammad ẹrú sí ọlọ́wọ́ bá tòótọ́ ní í ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá sì ní pẹ̀lú àlékún ìkẹ́ àtijọ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ni mo bá àníbà Muhammad náà sallallahu alayhi wa sallam nínú ìjókòó tí ó kọjá à ń bára wa sọ̀rọ̀ nípa al-imanu bil kutubi ìgbàgbọ́ èyí tó yẹ ká ní sí àwọn àtìrọ̀ ọlọ́run ọba tààlà asọ́nbẹ̀ wípé ojúpọ̀nà mẹ́rin ńlá fi gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn àtìrà yìí a nígbàgbọ́ pé àwọn àtìrà yìí ó látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí tá a bá mú ọkọ rẹ̀ nínú àwọn àtìrà náà á ń láti gbàgbọ́ èyí tá a bá mú ọkọ rẹ̀ náà àágbò náà gbọ́ ìjìmọ̀ lọ́bọ̀rọ̀ lápapọ̀ ìpele kẹta nípa bá a ṣe gba àwọn àtìrà ọlọ́run ọba gbọ́ àwọn tó bá jẹ́ ìròyìn òdodo níbẹ̀ à ń láti rí i pé à ń tẹ̀lé àsìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni pé àwọn tọ́lọ́hún pa wá láṣẹ náà àwọn àtìrà náà a máa wá lò ó eléyìí gangan ìní tó pàtàkì jù ká máa kó ìdájọ́ wa lọ síbi àwọn tírà yìí. ká ń sọ nípa àwọn ẹ̀rí lórí ká nígbàgbọ́ sáwọn tírà tí ó ti ṣíwájú àwọn ẹ̀rí tá a ti kà síwájú níjẹ lò ó lára rẹ̀ náà ni ṣùgbọ́n ní àfikún lórí eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala nígbà tó ní kí baba ńlá wa anabi adam aleyhi salatu wa salam ìgbà tó náà bá sọ pé kó máa sọ̀kalẹ̀ nsó lórílẹ̀ atọ́n àti màmá wa hawa kódà tí dórí ìbílísù tó kẹtàn jẹ bá wọn ọlọ́run sọ fún wa pé fàìmáyà ti yánnakùn minni huda fàmẹ́ntẹ́bí àhùdáyà fala khawfun alayhim wala hum yahzanun ọlọ́nífà ìmọ̀ ya ti yá nìkan mi ní hódà a kì í bà á mọ́ o tíra tí ó jẹ́ afinimọ̀nà látọ̀dọ̀ èmi ọlọ́run ọba ó ṣeé ṣe kó dé bá yín látọ̀dọ̀ èmi ọlọ́run ọba o ẹ yá àtẹ̀lé ni o torí pé fàmọ́ ń tẹ̀bí àhùdá àyà ẹ ń bá tẹ̀lé tíra mi tí mo sọ̀kalẹ̀ ẹ ń bá tọ̀lé ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala fala khawfun alayhi irú ẹni báwọn kò sí fòyà fún kò sí bẹ̀rù fún wala hum yahzanun ìbànújẹ́ ó ti kú ònú ọ̀rọ̀ onítọ̀hún láàyè mi ọlọ́ni ya bani ádámà imma ya'tiyannakum rusulun minkum yaqussuna alaykum ayati ọlọ́ni ẹ̀yọ́ máa nẹ́bi ádámà imma ya'tiyannakum ó ṣeé ṣe o nígbà ẹ bá délé ayé o nígbà tí àwọn òjíṣẹ́ mi tí a bá dé bá yín tí a ń ké ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ń ké fún yín ẹ yá tẹ̀lé gbàgbọ́ o ẹ fìbẹ̀rù ọlọ́wọ́n ọba kún o famani takọ ẹnbàlẹ bẹ̀rù Ọlọ́run ọba wà asíláhà tó sì ń ṣe àtúnṣe fàlàkọ fún àlẹyìn irú ẹni báwọn kò ní í sí fòyà kò ní í sí bẹ̀rù fún ọ wọn ò sì ní í banújẹ́ tábà ń sọ nípa àwọn tírà tọ́lọ́run ọba tí ọ sọ kalẹ̀ ọ̀nà mẹ́ta ń làwọn èèyàn ò ní wọ́n pín sí lábala igba ọ̀rọ̀ náà bá gbọ́ àti àìgbàgbọ́ ìpín àkọ́kọ́ kismun kadababia àwọn kan wọ́n sọ pé rọ́ ni wọn ò gbọ́ lọ́wọ́ bá wọn gbàgbọ́ lódodo àwọn kan wọ́n gbàgbọ́ pátápátá àwọn kan ní apá kan làwọn ó gbàgbọ́ àwọn ò ní gbàgbọ́ ẹ wá rí ìṣe àkọ́kọ́ kisman kadababia wọn làwọn ìpè tó ṣe pé wọ́n pè ọ̀rọ̀ lọ́wọ́ bá wọ́n pè nírọ́ àwọn wò làwọn náà hum ada orosun, ní làwọn ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run minal kofari wal mushrikin láwọn kèfèrí àwọn tí wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ọ̀ṣẹ̀bọ àwọn fàlásífà àwọn tó ṣe pé ọpọlọ wọn lásán ìní àmà á lò àwọn awòsàn àkúnsọ̀rọ̀ lásán tí ò lẹ́rìí nú àwọn eléyìí iṣẹ́ àkọ́kọ́ nù wọn ò gbọ́ lọ́wọ́ wọn ò gbá tìrọ̀ lọ́wọ́ wọn ò gbá gbọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì mọ̀ni àmàna bíi àkùlẹ́yà ńlá wọn tó ṣe pé gbogbo ohun tí ń jọ̀rọ̀ lọ́wọ́ ọba pátápátá látòkè délẹ̀ òní wọn gbàgbọ́ àwọn wàhálà wọn yìí wàá mọ̀lẹ́mọ́mínú àwọn tí wọ́n jẹ́ mọ́mìn nínú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọ́n gba gbogbo àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá tí wọ́n gbà gbọ́ gbogbo ntọ́ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní tírà wọ́n gbà gbọ́ àwọn yẹn lọ́wọ́ bá ń sọ nípa wọn lọ́wọ́ parí Suratul Baqara pé amana ar-rasulu bima unzila mi min rabbihi anabi wa Muhammad òjíṣẹ́ lọ́wọ́ bá amana ar-rasulu bima unzila ilayhi ntọ́ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún Kùránì anabi gbàgbọ́ ntọ́ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anabi gbàgbọ́ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn náà nígbàgbọ́ sí alukurani Kulun amana billahi wa malaikati wa kutubi wa rusuli àtànábì o àtàwọn tí a jẹ́ mùmínì tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n gba màláíkà gbọ́ àwọn tíra tọ́lọ́wọ́ bá tún sọ̀kalẹ̀ wọ́n tún gbà gbọ́ àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá tọ́lọ́ ń fi àwọn tíra náà rán tún gbà gbọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òǹlẹ́lẹ́yìn ìpín kẹta nínú àwọn ọ̀nà tí ẹ̀dá tí wọ́n pín sí kismun amana bíbá àdìlẹ̀ kìtàbù làwọn tó ṣe pé apá kan náà àwọn kútùbù ìní àgbàgbọ́ apá kejì ń bẹ́ẹ̀ wọn ò gbàgbọ́ àwọn wàá làwọn wọ̀nyí àwọn Yahudi àti Nasara ni o àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn anabi Musa àtàwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn anabi Isa àtàwọn tó ṣe pé máa ń sáárọ̀ aláàájìn àwọn tí wọ́n fàn lé orí pa wọn ẹjẹ́ agbọ̀n tọ́lọ́wọ́n bá tó sọ nípa wọn nù al wọn ni nu'minu bima unzila alayna wa yakfuruna bima wara'ahu wa huwa al-haqqu musaddiqan lima ma'ahum. àwọn làwọn tó ṣe wípé nígbà tí a máa ní tọ̀ kùránì o ọlọ́run bá tún sọ báyìí o ní wọ́n sọ ni pé nu'minu bima unzila alayna ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún ẹnìkan ńlá gbàgbọ́ àwọn tíra mi tó bá yapa sí tó bá yàtọ̀ sí yàtọ̀ sí ètí ọlọ́run sọ kalẹ̀ fún un yakfuruna bima wara'ahu wọn ò ní gbàgbọ́ wọ́n wọlé hako àlẹ́ alẹ́ tíra àti ọlọ́run tún sọ kalẹ̀ lẹ́yìn àwọn tíra àti ń bẹ lọ́wọ́ wọn òdodo ni kódà musaddiqan lima bayna aydihim ní ti ń bẹ lima ma'ahum ní ti ń bẹ pẹ̀lú wọn ó tún sọ pé tọ́ ó ń fìdí òdodo rẹ̀ ó ń fi múlẹ̀ ni. bàlẹ́ àwòlá yìí yu'minuna bi ba'di kitabihim aláwọn tá a ti ń sọ nípa àwọn yìí gan-an kì í ṣe gbogbo tí àwọn gan tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún gan ni a tún gbàgbọ́ wọ́n gba apá gbọ́ wọn ò tún gba apá kejì wọn ò gbà gbọ́ nínú Suratul discriminate níbi ọ̀rọ̀ ọlọ́run ẹ fẹ́ gba apá kan gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run apá kan nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ fẹ́ gbà gbọ́ ah hey famajaza ọmọ ìyá fan lọ́dàlẹ̀ kàmí ń kọ́m ẹ sanwó ìjìyàwó ni ó máa bẹ fún ẹmbàsí irú ìṣesí báyìí nínú yín kò sí ní tí ó máa bẹ fún níjìyàjú pé ọlọ́run ọ̀bọ dojú ti láyé ń bí tó bá tó bá dijọ́ gbẹdàlù kìámà yọ̀rọ̀ dúnà ìlà àṣẹ dèlà àdá ìyà tó lówúra tóbi ìyà tó ọlọ́run ọ̀bọ fi jẹ wọ́n wàmọ́ lọ́wọ́ bí gọ́ọ̀fìlì ní àmọ́ tààmọ́lónì gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ pátá ẹ mọ̀rọ̀ pọpamọ́ fọlọ́wọ́ subhanahu wa ta'ala o yẹn ni wípé tá a bá ń sọ nípa àwọn tíra tọ́lọ́wọ́ bá tó sọ kalẹ̀ ìhà mẹ́ta ọ̀nà mẹ́ta táwọn èèyàn ti ń pín sí ńlá ti rí wọn. àwọn kan wọ́n gbà gbọ́ tanyanya àwọn kan ò tiẹ̀ gbà kankan gbọ́ àwọn kan gbà gbọ́ láàbọ̀ ẹ̀ ń bá wá gba apá kan pọ̀ tí ò gba apá kejì pọ̀ irú ẹni báwọn kèfèrí ni o bí ìgbà pé kò tiẹ̀ gba nǹkan kan gbọ́ nínú ẹ̀ ló ṣe rí yẹn ni pé mọ̀ ní amana ba'dal kitab wa kafara bil ba'dal akhar faqad kafara bil jami' irú ẹni báwọn gbogbo tíra yòókù náà ò ní ọ̀gbà gbọ́ látàrí wípé ọ gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ gbọ́ ni torí pọ̀rọ̀ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà lọ gba gbogbo àwọn òjíṣẹ́ ńlọ gbà gbọ́ torí pé ti ń jẹ́ ìmánì lábúdà an yakuna mu'talafan jami'an la tafriqa fihi ìmánì gbogbo ẹ gbọ́dọ̀ sarajọ ni ọ gbọ́dọ̀ sọkún yà mbẹ ọ gbọ́dọ̀ jaza rẹ ọ gbọ́dọ̀ bàádọ rẹ kọ ipa kankan lọ́wọ́ àgbàgbọ́ apá kejì ò ní gbàgbọ́ wallahu ta'ala dhammal ladina tafarraqu àwọn tí wọ́n pín yà níbi ẹ̀sìn wọn àwọn tí wọ́n ya ẹ̀sìn wọn kátakátá Ọlọ́hun bá subhanahu wa ta'ala Ọlọ́hun bó fojú rẹ̀ wò wọ́n Ọlọ́hun bá wọn wí gbọ́ntọ́nà ọba sọ́nù al ọlọ́ni innal-ladhina ikhtalafu fil-kitabi la fi shiqaqin ba'id dájúdájú gbogbo àwọn tó ṣe pé wọ́n ṣe ìyapẹnu níbi àwọn tíra tọ́nà ọba tó sọ̀kalẹ̀ a wọ́n ń bẹ lórí ìyapa èyí tó ṣe pé ó jìnnà pọ̀ kí wàá ní tọ́fà tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọn ò fi gba tíra ọlọ́run ọba tí wọn ò fi gbàgbọ́ àlẹ́ alẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ àwọn tíra yìí kalẹ̀ Kama mọ irọ́ nírọ́ ká lè bá a jìnnà sí ìdí pàtàkì náà tọ́lọ́run bá fi sọ àwọn tíra yìí tẹ́ ẹ sọ kalẹ̀ kí wọ́n á ní tọ́fà tó ṣe pé àwọn èèyàn gbà wọn tíra yìí tí wọn ò gbà gbọ́ àbí wọn tiẹ̀ gba apá kan bẹ̀ wọ́n gbà gbọ́ wọn gba apá kejì wọn gbà gbọ́ nǹkan àkọ́kọ́ tó kó bá wọn ìtìbáhùn lè háwà ìmọ̀ tẹ̀léfẹ̀ẹ́nu tinú mi ní í ṣe ìní ṣèfẹ́ẹ́nu ọlọ́run ìtì ń kó bá ọ̀pọ̀lọpọ̀ nu tí ò kí wọ́n gba tírọ̀ lọ́wọ́ bá gbọ́ torí pé àwọn ànábì ọlọ́run bá tí wọ́n ṣíwájú àtàwọn ànábì tí wọ́n wá lẹ́yìn wọn ọ̀rẹ́ ni gbogbo wọn ìpèpè wọn bákan náà ló ṣe rí ìpìlẹ̀ gbòǹgbò ẹ̀sìn wọn bákan náà ni ẹ̀ka tàbófin èyí tọ́lọ́run bá tó gbélé kó wá wọn lọ́wọ́ ńlọ́yàtọ̀ síra wọn èyí pẹ́lú àti máa jẹ́ kẹ́tà kọ́mọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ ó ìmọ̀ àtẹ̀lé fẹ́ẹ́ nú òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ànábì wá wa ní ṣọ́ra kóun bí máa tẹ̀lé ìfẹ́ inú ó jẹ́ àmọ̀ wípé arba'atun mina shaqawa àwọn nǹkan mẹ́rin kan bẹ ìmájẹ́kẹ̀dẹ̀ òṣòro ìbú lára rẹ̀ jumudul ayn wa qaswatul qalbi wa ittiba'ul hawa lára rẹ̀ ni pé ìmá tẹ̀lé ìfẹ́ inú ìmá kórè burúkú bẹ́ẹ̀ dání ẹ dákun gbogbo ọ̀rọ̀ náà ọba pátá ní ẹ̀jẹ̀ àgbàgbọ́ lára ìbákan náà adhununul kadhiba àwọn àbá abú àbá arọ́ àbá tí ò ṣẹlẹ̀ àbá tí ò múná dóko bákan náà èrò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wípé làákàyè àti ròrí àwọn wọn ti rò wípé bóyá ó lè dá nǹkan ṣe ó lè dá nǹkan wí ó lè dá òdodo dámà láì tí ẹsẹ̀ bùkátà sí ọ̀rọ̀ ọlọ́run ọba ra nǹkan tó kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òǹlẹ́lẹ́yìn nínú ayé alukoran ọlọ́run ní fálàmà jà àti mùrùsùlùmí abẹ́lì bàjínàt nígbà tí àwọn òjíṣẹ́ wa tí wọ́n dé báwọn ìjọ wọn pẹ̀lú bayonat àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ń ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn láwẹ́láwẹ́ nígbà tí wọ́n mú dé ọ̀dọ̀ wọn fáríhù bímọ àyíndàhùn minal ilm ìmọ̀ jàǹjà ìmọ̀ tí ò tó nǹkankan tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n wà ń yọ sẹ̀kẹ̀ torí ìmọ̀ kò jẹ́ kí wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́hun ba ètò olúwa lọ́tọ̀dọ̀ Ọlọ́hun kò jẹ́ wọ́n gbà gbọ́ ìdí nìtọ́ fi jẹ́ pé hàákọ́ màkánù bíi yastazihun ẹ wàrà wọn tí wọn jẹ́ àtibáwọn rọ́sọ̀lù fainahum yu'minun bikulli kitabin anzalahu Allahu ta'ala la yufarriquna bainaha ẹ bá wọn pé òun bá jẹ́ olùtẹ̀lé ànẹ́bí ọlọ́run ọba tòótọ́ olùtẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tòótọ́ irú ẹni báwọn gbogbo tírà ọlọ́run ọba òní yóò nígbàgbọ́ nínú rẹ̀ kò ní í ṣe òun pé láàrin tírà kan àbómi yẹn ni wípé tá a bá ń sọ nípa ìnígbàgbọ́ sáwọn tíra tí ó ti ṣíwájú ìgbàgbọ́ yìí oríṣi méjì ni o mújímàlú ń bẹ ẹni pé àwọn tíra tó ti ṣíwájú á gbàgbọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ni o á fọkàn gbàgbọ́ á fáwọn náà á fi gbàgbọ́ ṣùgbọ́n àlùkùránì alápàlẹ́ à ń láti gbàgbọ́ mufassal yakunu bil iqrar bil qalbi wal lisan wàtíbáwọn máa já àbí ẹ̀rí àlùkùránì ń tẹ̀ á gbàgbọ́ tán ni á fọkàn gbàgbọ́ àáfàwọn àáfìgbàgbọ́ nítòtún wá wánú alukurani agbọ́dọ̀ máa tẹ̀lé kódà ìdájọ́ wa agbọ́dọ̀ máa kó lọ sínú alukurani níbi àlámàrí kékeré àbálàmàrí tó nílá à ń láti gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run bá ní o Ọlọ́run bá ló sọ kalẹ̀ kùránì èsì ẹ̀dá látọ̀dọ̀ Ọlọ́run bá o ní kùránì yìí ní gbólóhùn rẹ̀ ló ti wá ọ̀dọ̀ Ọlọ́run náà sì ni ìtumọ̀ àti gbogbo rẹ̀ ìní ń darí sí. yẹn ni wípé ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sáwọn tíra yìí á ń láti nígbàgbọ́ sí gbogbo ẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba òní. wakọ̀dé tadot hikmatullahi ta'ala antakuna likutubu sábìkọ li àjálè mọ̀ ayánà. àwọn tíra tó ṣíwájú Ọlọ́run ní kí wọ́n lè ṣiṣẹ́ kan lè wúlò di àsìkò kan kí ni tọ́fà ni pé sísọ rẹ̀ Ọlọ́run fi sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀dá ṣùgbọ́n àlùkùránì ama máa lò ní lóògùn bàtà yìí bá sì ń jẹ ayé ó ní òfin kùránì ńlá gbọ́dọ̀ máa tẹ̀lé a máa kó dàjọ́ lọ síbẹ̀ a máa tẹ̀lé bá fásitì ọlọ́run bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ànábì wa ni ànábì gbẹ̀yìn lórí ìjọ mùsùlùmí ńlá yóò sì ti parẹ́ àwa níjọ tí ó kàn so bó tilẹ̀ pààrọ̀ náà láti kọ́kọ́ wọ àlùjánà òǹdẹ̀ra àwọn lásìkò jù nínú àwọn tí ó wà nù àlùjánà alukurani fún ọlọ́run ọba ńlọ́sọ ṣùgbọ́n àwọn tíra tó sísọ rẹ̀ ọlọ́run kò láwọn ẹ̀dá lọ́wọ́ ni nínú ayé alukoran ọlọ́run ní inna anzalna tawrata fiha hudan wa nur ọlọ́run ní tawrata òun ọlọ́run ọba ló ń sọ kalẹ̀ o nínú tawrata náà ìyẹn májẹ̀mú àtijọ́ ìmánà ọ̀nbẹ̀nbẹ̀ o ìmálẹ̀ tó dájú ọ̀nbẹ̀nbẹ̀ o yahkum biha an-nabiyyun àwọn ànábì ọlọ́run ọba wọ́n fi ń ṣe ìdájọ́ alladhina aslamu lilladhina hadu wọ́n fi ń ṣe ìdájọ́ wọ́n ń ka ọ̀rọ̀ nù rẹ̀ fáwọn Yahudi ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó níbi mastuhfidhu min kitabillah wa kanu alayhi shuhada ẹni pé sísọ àti mójútó àwọn tírà yìí ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run lọ́lọ́run bá ní ọ́fíìsì kìí sọ́kọ́ lọ́wọ́ bá ló tàka fálà pẹ̀lú sísọ rẹ̀ ṣùgbọ́n alukurani alápọ̀nlé fún ọlọ́wọ́ bá onísọ onídàbòbò nínú ayé alukurani ọlọ́ni inna nahnu nazzalna dhikra dájúdájú àwọn ọlọ́run ọba ńlá sọ adhikr tí í ṣe alukoran àwọn la sọ kalẹ̀ o wa inna lahu lahafidhun fúnra wa láàsì máa sọ àwọn láàmà mójútó láàyè mí ọlọ́run sọ ń pa alukoran ó ní láàyè àti ìlúbátìlú bayni yadayhi wala min khalfi tanzilu min hakimin hamid ọlọ́run ní alukoran ìbàjẹ́ ò lè gbáwájú wọnú alukurani kò sì lè gbẹ̀yìn wọnú alukurani kurani ò ṣeé fi kò sì yọ kúrò ńbẹ̀ tẹ̀nzélọ́n min hakimin hamid alukurani ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ ọ̀rọ̀ kan ní tá a sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n jùlọ ọba tá a máa fọpẹ́ fẹ̀yìn fún ní gbogbo ìgbà pátápátá yẹnni pé alukurani alápọ̀nlé gbogbo ìdájọ́ wa nínú kurani ńlá kò lọ́wọ́ gbọ́nmi sí omi òso gbọ́nmi sí omi òtó tí ń ṣẹlẹ̀ láàrin wa inú kurani ní afẹ́ kákó lọ kọ́nà ọ̀bọ lè bá níyanjú rẹ̀ ọ̀rẹ́ tí ò tò tó ń dàrú yẹ̀ wò ó rí ojútùú sí nínú alukurani alápàlẹ́ nínú ayé alukurani ọlọ́run ní alamtara ilà lẹ́dínà yazumun annahum amanu bima unzila ilayka wa unzila min qablik yuriduna yatahakamu ila tagut wakodi umiru an yakfuru bihi ọlọ́run ní ọ̀ọ́rá wọn tó ṣe pé lẹ́nu wọn lọ́hùn wọ́n ń sọ pé àwọn gbọ́ lọ́hùn ọba gbọ́ àwọn gba tíra tọ́lọ́hùn ọba sọ̀kalẹ̀ fún àwọn gbàgbọ́ tíra tọ́lọ́hùn ọba sọ̀kalẹ̀ síwájú rẹ̀ àwọn gbàgbọ́ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ń kó ẹjọ́ wọn lọ sọ́dọ̀ àwọn tó ṣe wípé tọ̀gúùtù ni wọ́n àwọn tó ṣe pé wọ́n gbẹ́rù gbọ́n rí àwọn tí wọ́n ń tayọ àlà wọn ò kẹjọ́ wọn lọ sínú tírà ọlọ́run ọba ọlọ́run ní wàkọ́dí òmìnirú anyakfòrò bèè tọ̀gúùtù àti ní wọn kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ látòrí èṣù àti gbogbo nǹkan táwọn yẹn bá tó ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba òfin kófin tí wọ́n gbé kalẹ̀ náà yàtọ̀ sófin ọlọ́run ọba tọ̀gúùtù ńlò náà ńlọ jẹ́ ló fi jẹ́ pé láwọn ọ̀pọ̀lọpọ̀ àyà lọ́wọ́n bá ti bu ẹnu àtẹ́ lu àwọn tí a bá sọ pé àwọn nígbàgbọ́ sáwọn tírà ọlọ́wọ́n bá ṣùgbọ́n tí wọ́n kì í kó ìdájọ́ lọ sínú tírà ọlọ́wọ́n bá náà yẹn nípa àwọn tírà tọ́lọ́wọ́n bá tó sọ kalẹ̀ wọn torí èmi àti lọ́wọ́n bá ló fi sọ kalẹ̀ lára àdé pàtàkì ni pé kó lè bá a ìmọ̀nà fẹ́ dà kó lè bá a wa jáde kó nù òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó lè bá a wa kó ń bi ẹ̀mí ìbọ̀rìṣà lọ síbi ìmọ̀ jọ́sìn fọlọ́wọ́n lónìí kan ṣoṣo kó lè bá àmú wa kó n bi ìjẹ́rú fún yàn lọ síbi ìjẹ́rú fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé wa ma hakama qawman bighayri ma anzala Allah illa waqa'a ba'suhum baynahum lókun gbàtà bá ti ráwọn ìjọ kan àwọn èèyàn kan tó ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run tọrọ ń sọ kalẹ̀ alukurani alápàlẹ́ wọn ò jọ máa jẹ́ olùdájọ́ láàrin wọn wọn à ní dárú ẹ̀ ní pé ká má fi kurani ṣe ìdájọ́ àfi kó wípé báàsù wọn aburú wọn yóò máa yóò máa ṣẹlẹ̀ aburú máa ṣẹlẹ̀ láàrin wọn wọn ò dojú ìjà kọra wọn wọn ò ní gbédè ara wọn yé eléyìí lára tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìlú ńláńlá àtàwọn ìlú kéréje-kéréje òǹdíléyìí ńlọ́wà ẹni tí ọba wa gba àwọn tí ìrọ̀lọ́wọ́n bá tí ọ̀gbà gbọ́ kẹfìrí ńlonítọ̀hún o bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá tún wá gbàgbọ́ ṣùgbọ́n tí ọ̀ máa kó ìdájọ́ lọ sínú tíra ọlọ́wọ́n bá kẹfìrí ńlọntọ́ náà tún jẹ́ gbọ́ntọ́ náà bá sọ́nù alukur'an wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ọlọ́run lẹ́yìn tí ó bá máa fi ńtọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ tí ó máa fi ṣe ìdájọ́ irúfẹ́ àwọn báwọn ọlọ́run ní kẹfìrí ni wọ́n aláìgbọ́ náà bá gbọ́ ni wọ́n ọ̀tá ọlọ́run bá sì ni wọ́n pẹ̀lú. láàyè míì ọlọ́run ní wa man lam yahkum bima anzala Allah fa ulaika humud zalimun ọlọ́run lẹ́yìn tí ó máa fi tíra ọlọ́run ní alábòsí ni wọ́n sáà tí wàá rogi oyin lórílẹ̀‐èdè wa tí wàá ń bì àwọn kóòtù oríṣiríṣi tí wọn kì í lo ìdájọ́ ọlọ́run bá fi ṣèdájọ́ ńlá mọ̀ ń kó ìgbẹ́jọ́ wa ńlá mọ̀ ń kó lọ àfikún ọlọ́run bá kọ́ sálà wá kọ́sẹ̀ ìlú wa dé ìlú tó ṣe pé yóò jẹ́ ìlú fọkànbalẹ̀ tí wọ́n fi máa fi ọ̀rọ̀ ọlọ́run bá tí wọ́n máa fi ṣe ìdájọ́ láàyè míì ọlọ́ni wa man lam yahkum bima anzala Allah ẹni tí ó bá máa fi ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní tíra tí ó bá máa fi ṣe ìdájọ́ fa ulaika umul fasikun ọlọ́run nípò kí òní wọn jẹ́ kódà láàyè míì ọlọ́run já mọ̀ pé wọn ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó tún kan pamọ́ ó ní fàlà àwàrọ̀ bì ká àníṣe mo fọ́ lọ́wọ́n bá rẹ ní ìbúra wọn ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìgbàgbọ́ wọn ò tí ì lọ́kùnrin kò tó di wọn tó lè sọ́n di mùmínì kò tó di wọn tó lè gbé wọ àlùjánnà onídàra títí tí wọn ò fi máa kó ìdájọ́ nípa tó bá ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n máa kó wa sọ́dọ̀ rẹ̀ ẹni thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta ìjẹ́ tó o bá tún wá dá fún wọn ẹ̀mí wọn ò ní fún pínpínpín níbi ìdájọ́ wọn yẹn ni pé wọ́n yọ́nú sí wọ́n gbà pé bẹ́sọ̀jọ́ ṣe rí ńlọ sí dá fáwọn ọ̀yọ́ sẹ́lẹ̀ mọ̀ tẹ̀sílẹ́mọ̀ wọ́n wàá juwọ́lẹ̀ wọ́n gbà fà pátápátá yẹn ni pé nu àyà yìí ọlọ́run lẹ́yìn tí ọba nígbàgbọ́ sí tíra ọlọ́run ọba kó sì máa kó ìdájọ́ wá sínú tíra ọlọ́run ọba ọlọ́run irú àwọn báwọn à lè pè wọ́n ní Aya mi ọlọ́nkpẹ́ ní lábòsí aya mi ọlọ́nkpẹ́ ní fásikì kódà ọlọ́fi kí wọ́n yọnu sí ìgbà náà wọ́n tó lè jẹ́ onígbàgbọ́ òdodo tòótọ́ ilé ìjí ọ̀rọ̀ nípa àlè ìmánu bìlìkótóbì láfikún tó ní wípé tá a bá wá la nígbàgbọ́ sáwọn tíra èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀ yìí àwọn àǹfààní wo ńlá fẹ́ rí kànjẹ níbẹ̀ àǹfààní àkọ́kọ́ ńbẹ̀ ni wípé al-ilmu bi inayati Allahi ta'ala bi ibadihi sísọ̀kalẹ̀ tọ́lọ̀ ń sọ àwọn tírà kalẹ̀ ó ń tọ́ka sí pé ọlọ́wọ́n báyìí ọba tọ́lá kò lékàn nípa ẹ̀dá lọ́wọ́n bá ṣe ọba tí mójútẹ̀dá ọlọ́wọ́n báyìí ńlọ́jẹ́ látàrí pé ó sọ tírà kọ̀ọ̀kan kalẹ̀ fún ìjọ kọ̀ọ̀kan ó wá sọ àlùkùránì kalẹ̀ fún gbogbo àgbáńlá pátápátá kó máa jẹ́ hadiyan olùfínimànà kó lè bá jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ẹ̀dá ẹni pé ó ń tọ́ka sí àmójútó ọlọ́run látàrí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọmọ rú ẹ̀dá tọ́da ọ̀n pa alẹ́ àgbọ̀n káfí máa ń tí ó jòrè fún àtàn abùkátà sí kọ́lọ̀ ń sọ tíra kalẹ̀ ìdí nìtọ́ náà tó fi sọ àwọn tíra yìí tó fi sọ kalẹ̀ torí pé làákà ìdá bó tilẹ̀ wù kó pé tó àdínkù ńbẹ́ńbẹ́ ní tí ó ṣe lóore kò lè gbọ́n mọ́ ọlọ́run bá wọba láàánú ni lára àmójútó tó ní pẹ̀lú wa ni pé ó wá sọ àwọn tíra yìí ó sọ kalẹ̀ fún wa. àǹfààní ẹlẹ́ẹ̀kejì al-ilmu bi hikmatillahi ta'ala fi shar'ihi haythu shara'a li kulli qawmin ma yunasibu ahwalahum. ẹ̀kọ́ táàtún rí kọ́ ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ọ̀jọ̀gbọ́n ńlọ́mọ̀ jẹ́ o látàrí wípé òfin ti ń bẹ fún ìjọ kọ̀ọ̀kan láti bí ìjọ kan sí kan òfin yàtọ̀ síra wọn àwọn kan òfin tiwọn ó lé pọ̀ àwọn kan òfin tiwọn kò lé bíi òfin ìtọ́lọ́ngbé fanigba Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá gbé òfin kọ̀ọ̀kan kalẹ̀ fún ìjọ kọ̀ọ̀kan ní ìbámu sí ntúnṣe déédéé ìṣesí wọn bọ́lá ń sọ nínú àyà mi pé walikullin ja'alna minkum shir'atan wa minhaja kálukú nínú yín ìnípa àwọn ìjọ láti pèsè òfin tiẹ̀ fún àtàwọn tí ó máa jẹ́ ojúpọ̀nà àjọsìn rẹ̀ àti làákàlẹ̀ fún yàtọ̀ sílẹ̀ ni pé shukrillahi subhanahu wa ta'ala alahadi nẹ́ẹ̀mà àtún lè máa dúpẹ́ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lórí ìdẹ̀ra èyí tọ́lọ́wọ́n bá ti ó ṣe fún wa yìí lára iná àtún ni wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láti pàṣẹ alukurani alápàlẹ́ àwọn ìjọ tí a ti ré kọjá irú ìwà wo òní wọn wù tí a fi dẹni tó parun ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa torí kíni kálíbà tibẹ̀ kẹ́kọ́ ni kátìlá ìtìbà tibẹ̀ kẹ́kọ̀ọ́ ká má bàa jìn sórú ọ̀fìn èyí táwọn náà tí wọ́n jìn sí ìdí nìtí ọlọ́run subhanahu wa ta'ala tó fi sàlàyé nípa wọn fún wa àwọn àjọ tí wọ́n là tí wọ́n ṣoríire irú iṣẹ́ wo ni wọ́n ṣe tí wọ́n fi là tí wọ́n fi dolóríire ẹ̀dá ọlọ́run subhanahu wa ta'ala kò tún sàlẹ̀ ìsàlàyé rẹ̀ náà fún wa torí kíni kémi àti yín kálíbà jẹ́ pé a tẹ̀lé kálíbà ṣoríire kálíbà jèrè báwọn náà bí wọ́n ṣe ṣoríire bí wọ́n ṣe jèrè ọlọ́run sí alẹ́ ní tí ó jèrè láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ àwọn ẹ̀dá tí wọ́n ti lọ tí wọ́n ṣe àyàkókò nàkí sọ́lọ́wọ́n ba bóun ni àtúbọ̀tán báwo ló ṣe rí ọlọ́run tó ṣàlàyé rẹ̀ fún wa gbogbo eléyìí náà ọlọ́run fi ń nífẹ̀ẹ́ wa ó fi ń dáàbò rẹ̀ bò wá òní pẹ̀lú ògo lọ́wọ́n ba tó bá di ní ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run ba a máa tún ṣe àlàyé nípa orígun ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn orígun ìgbàgbọ́ ìyẹn al-imanu bi pẹ̀lú ògo ba òní a máa ṣe àlàyé nípa rẹ̀ abilọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kọ́ dẹ̀mí wá sí di àsìkò náà àti ju àsìkò náà lọ kó wá ṣe wá lọ́mọ àlùjánnà kó má ṣe wá ní ọ̀mà náà Allahumma ij'alna mimman yastami'una al-qawla fayattabi'una ahsanah ulaika alladhina hadahum Allah wa ulaika hum ulul albab rabbana atina fid dunya hasanah wa akhirati hasanatan wa qina adhaban nar subhanaka Allahumma rabbana wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك